orí pẹ́ fọ́ fún mi àwọn ah, pàjá lè lu ọ̀lọ́ kí ni ra kí ni ṣe bọ́lábọ́lá báyìí kí ni jẹgbin ni. ẹ ẹ ti sanwó ṣùgbọ́n tó sọnù ẹ ó láwọn ò mọ yín wọ́n lè relevant wọ́n lè relevant ẹ má jẹ́ ń ṣọ́ọ̀kì yín ju ọ̀gá rí ẹ mọ̀ bọ̀. ọ̀gá ẹni mọ̀ bọ̀ hmm. tó ti ráyè lóde báyìí bó o ń sọ̀rọ̀ lẹ́nu ẹ ń gbé ṣé pọ́ǹpù ń bẹ lẹ́nu ẹ ni wọ́n lè relevant wọ́n lè relevant àríwá ẹgbẹ́ gèrè wọn wọn ni máa bọ̀ mo ṣàkíyí. Ah, ah. yà á sin ẹ tẹ tẹ bá padà lọ bẹ yẹn tẹ ẹ rí nǹkan rẹ mú bọ ẹ máa tẹ. ẹlẹ́rìí burúkú sóúnjẹ ajá nìwọ náà ń jẹ. kéku. ó ṣe kú lọ́njẹ. ọjọ́ mm. ti bàjẹ́ o complete ìyá níjọmọ yìí o nrùngbọ̀n rẹ gan tó divide ara rẹ̀ nínú ọ̀fọ̀ ọwọ́ ẹ̀ gan ọ̀gán ẹ̀ wọ́n wà yín sà. ọwọ́ ẹ̀ wọ́. wọ́n wà yín lókè mo ti pọ́n yín lé wọ́n wà yín lókè wọ́n kọ́ lọ́pọ́n mi lé ọlọ́run lọ́pọ́n mi lé kò sí ẹni tó lè dá fún báyìí ra yín sórí wẹnu ẹ̀ bó háàgì lẹ̀ tó bá rí fìlà rẹ̀ náà bó háàgì àwọn àtẹnu ẹ̀ bákan náà ni ayé o ní pẹ́ máa gbó oúnjẹ ọ̀gá fẹ́ rí ilé ọmọ mi ni bọ́bá wù mí wọ́n lè dúró sí. ibà yóò yẹ yín ẹ wọlé. ọwọ́ náà ti àwọn ẹgbẹ́ yẹmí ló ń tì mí tẹ́tẹ́lẹ̀. mi ń tètè mọ pé. sórí bó ṣe wà yìí. tó o bá kú ní bá gbé ọ sáré lẹ́yìn ọ̀fọ̀ ọkàn ẹ̀kan òwú ọ jáde èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ lè máa lọ sàn. ìwọ sọ pé tó o mọ lẹ́kẹ́ lé. tàwọn tó fi ń lu iṣẹ́ ẹ má bínú. ẹ lè máa lọ. ẹ. ẹ gùrò sà lọ́mọ mi fi akọ aṣọ sí lọ́rùn ó wá wàṣọ bíi mẹ́ẹ̀ẹ́dógún papọ̀ ó wá dàbí àlùbọ́sẹ̀ eléwé ẹ ti ta má bọ̀ ọkọ ọmọ mi jẹ́ káwókù mi káwókù mi. tọmọ yín kọ lélẹ̀ sá. ṣé ti bàbá ẹni àbí bí ìjẹba mi là wò ó ìgbẹ̀yìn rẹ ó di bí ó ṣe rí sọ̀rọ̀ kó tí ń fẹ̀yìn tàgbà fúnra rẹ kú fún ẹ̀yìn bàmọ́ ìmọ̀ sọ bẹ́ẹ̀ fún. láìsìn gbẹ̀yìn àdùn láìsìn gbẹ̀yìn. ìwọ kí ló torí pé ẹ má mi. ẹ̀mí náà bá sọ̀tún pòyì ọlọ́pọ̀ yìí máa yẹ̀ rẹ̀ náà. mi ń fọ́ fún yín o kàbá mi mi mi fọkún sí mi fọ fún yín mi fọ fún yín o lúkọ̀ ọ̀gá tí mo wò látàrí yín ló jẹ́ kí n gbójú kúrò mi fọ fún yín o mi fọ fún yín o.